ìwọ náà ló ní pé oh, no we can't leave him like that ọkọ mi ó máa fọ́pọ̀ fàápọ̀ báyìí sẹ́yìn ni o jọ what happened between the time that you saw him and that time you bagged him dẹ́dẹ̀ fi dé hospital jẹjọ kí ló ṣẹlẹ̀ láàrin àwọn táìmù yẹn kí ló ṣẹlẹ̀ gangan. ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀ ni ẹ ṣáàbà mi wọ́kọ̀ mi ẹ jọ. ẹ̀yin méjì ẹ tún ṣe títí títí ẹ ṣe débi introduction ó ò dẹ mọ mọ̀lẹ́bí ẹ̀ kọ̀ọ̀kan ẹjọ́ ìbọn náà ti ń ṣerú ẹ̀. I don't want any family around me ṣe pé àkúdàáyà lọ́pọ̀. láíláí reason of making sense is common and make use of it better make use of the sense. kí ni ti yín gan-an náà ọ̀rọ̀ tó wà nílẹ̀. mi ò lè ṣe fún mi lọ́jọ́. you he is such a very fine young boy. fine young boy. aṣẹ́wó ni ẹ. what?